nítorí pé ọ̀dọ̀ wọn ni èdè yẹn ti wá àwọn ni wọ́n máa lò ìdí nìyí tó fi gá sí pé èyíkéyìí àdúrà nákàlẹ́ kì í là nínú àpapọ̀ nǹkan mẹ́ta kan tí Islam ṣe ní haram ìkíní àdúrà nákàlẹ́ kì í là nínú àlùbídíà àdúrà nákàlì kì í là nínú kí ni o àlùbídíà ṣé ẹ mọ̀ pọ́rọ̀ àdúrà là ń sọ ìjọsìn sì ni àdúrà ṣíṣe so àdúrà nákàlì kì í wá mórí bọ́ nínú àlùbídíà ìkejì àdúrà nákàlẹ̀ kì í mórí bọ́ nínú alikuf alikuf alibawa àdúrà nákàlẹ̀ kì í mórí bọ́ kì í là nínú ohun tí máa sọ mùsùlùmí di kèfèrí tí ó mú kú òun ìsìláàmù tí ó sọ di kèfèrí. tá ní àìgbàgbọ́ àìgbàgbọ́ alikufuru àìgbàgbọ́ alibawa tó plain tó hàn kedere pé a eléyìí àìgbàgbọ́ ni o kò rújú o àdúrà nákàlẹ̀ kì í là nínú sí nínú àìgbàgbọ́ tó fojú hàn tí máa sọ mùsùlùmí di kèfèrí. ìkẹta àdúrà nákàlẹ̀ kì í là nínú àṣíríkù al-akibar àṣíríkù al-akibar adua nákàlẹ̀ kìí là nínú ẹbọ ńlá sẹ́mọ̀ pé lánàá a sọ̀rọ̀ ẹbọ ńlá a sọ̀rọ̀ nípa ẹbọ ńlá a sì jẹ́ kó yé wa wípé ẹnì yòówù tó bá kú lé lórí bọ́ bá pe rẹ̀ mùsùlùmí ìsìláàmù tó bá wọnú sàárè ìyà ni ó ọba bá ń bẹ̀ tó bá àjínde Allah ní foríjì ìdájọ́ náà gbére ni ó sì kò lé lórí. tí a bá wá rí àdúrà nákàlẹ́ kan bí ó bá ní bídíà nínú yóò ní kúfúrú bàwáhù nínú. bí ọba ní kúfúrú bá wáhù nínú yóò ní àṣíríkù àlè akíbárù nínú. ok ẹni àdúrà nákàlísẹ́ bí ọba ní àlèbídìá nínú yóò sì ní àlèkúfù àlèbàwá nínú tàbí kó ní àṣíríkù al-akbar nínú. ẹ wá fún wa ní àpẹẹrẹ rẹ̀gẹ̀dẹ̀ ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ àpẹẹrẹ díẹ̀ rádà àpẹẹrẹ bídíà nínú àdúrà àpẹẹrẹ bídíà nínú àdúrà nákàlè lẹ́ẹ̀tì máa gbọ́ àdúrà ọlọ́lá àdúrà ọlọ́lá àdúrà ọlọ́lá òun ni àdúrà tí èèyàn máa ń ṣe tí máa fi tí máa fi ọlá ànábì tọrọ tí ọmọ ní kí Allah kó wọ kó wo ọlá ànábì Muhammadu kó ṣe nǹkan báyìí fún un kí Allah kó wo ọlá bàbá àhún kó ṣe nǹkan báyìí fún un kí Allah wo ọlá ìyá àhún kó ṣe nǹkan báyìí fún un kí Allah wo ọlá àwọn ọmọ tuntun tí wọ́n lẹ́sẹ̀ lọ́rùn kó ṣe nǹkan báyìí fún òun kí Allah kó wo ọlá Mẹ́kà àti ọlá Mẹdínà ọlá omi sẹ́mísẹ́mì ọlá jàbàlì jàbàlì túúrù ọlá jàbàlì sí oríṣiríṣi jàbàlì jàbàlì jàbàlì jàbàlì òkè ní gẹ́gẹ́ bá lu o tọ́ ọba ti ń gbọ́ pé kí ọlọ́run wọlá ànábì muhammadu kó ṣe nǹkan kan fún ọ kó wọlá abubakiri kó ṣe nǹkan kan fún ọ kó wọlá omi sẹ̀mísẹ́mì kó o ti mọ̀ pé ìlànà àdúrà nákàlé ni bídíà sì ni ṣíṣe bẹ́ẹ̀ bídíà ni kọ́ ọ máa sọ pé kọ́lọ̀ ń wọ ọlá ànábì muhammadu kó ṣoore fún wọ a sọ pé ànábì ò ọlá sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ọláhùn wọn ò ní kọ́ ọ máa fi tọrọ lọ́dọ̀ ọlọ́run àmọ́ torí pé àdúrà bídíà ló ń ṣe àdúrà nákàlé ló ń ṣe ìdí nìyẹn tó fi gá sí wípé ohun tó kù ọ̀kù oníkọ́ ọmọ ní kí ọlọ́run bọ́ wo ọlá ànábì muhammadu kó sì ń kankan fún ọ yé sọ bẹ́ẹ̀ mọ̀ ìlànà àdúrà nákàlẹ́ ni bídíàsì ni sísọ báyẹn. bákan náà àdúrà aláfilé nínú ìlànà nákàlẹ́ tí bídíà tún jẹyọ nínú ẹ̀ òun ni kí èèyàn fẹ́ ṣàdúà kò ní aláwòjọ dáa fún yín o aláwòfin ṣe kò ń gẹ́rẹ́ o alifatiya tàbí kó sọ pé ọlọ́run ọba yọba ni dógún ti àwọn ọ̀tá wa o làkọ́dí jákùm líláfí tàbí kó ní ọlọ́run o foríjì àwọn òkú wa o foríjì àwọn òkú wa tán ti kú o kúlúwà láwọn mẹ́ta mẹ́ta fáwọn òkú wa àdúrà nákàlẹ́ òun ló gba kúlúwà láwọ̀ mẹ́ta mẹ́ta fún àwọn òkú wá ìwà á máa fi súrà lé ọlọ́run ṣe báyìí fún wa bídíà ló jẹ́ kò sí nínú ìlànà tí ànábì kọ́wú mọ̀ pé ká fi máa ṣàdúà. bákan náà nínú bídíà tí ó tún máa ń wáyé nínú àdúrà nákàlẹ́ òun ni kí wọ́n sọ pé tọ́ ọ bá ti ké àlùkùránì tán kútúbà rẹ̀ ń bẹ tó kèlè lórí tàbí tí ó ti ké súrátùlì káháfì tán kútúbà kan ń bẹ tó kèlè lórí tàbí tí ó ti ké súrátù yàsìn tán kútúbà yàsìn ń bẹ tó tún ké. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo kútúbà kùránì kútúbà yàsín kútúbà ìzáwákà kútúbà wàdùhà kútúbà sóràtúlì múlíkù irọ́ lásán ni àdàdálẹ̀ ni. ọ gbọ́dọ̀ kà mọ́ ọlọ́run sọ yàsín kalẹ̀ kò sọ kútúbà rẹ̀ kalẹ̀ ọlọ́run sọ ìzáwákà àlùwákíà ọ̀sọ̀ kalẹ̀ kò sọ kútùbà kalẹ̀ pẹ̀lú ẹ̀ ọlọ́run sọ odidi àlùkùránì kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò sọ kútùbà kalẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn aládàdálẹ̀ kan àwọn bídíà kan àwọn ló tí wọ́n ń kútùbà wọn yẹn tán wá sọ di nákàlẹ̀ tí wọ́n ń tó wá di àtọwọ́dọ́wọ́ títí di àsìkò tá a wà yìí. nínú bídíà títún máa wáyé nínú àdúrà nákàlẹ́ òun ni àdúrà tó ń pè ní àdúrà oníka àdúrà oníka àdúrà oníka òun lẹ́rìí wọn tẹ́ bá fẹ́ ṣe é wọ́n á mú ẹni tẹ́ fẹ́ ṣàdúrà fún wọ́n á mú sí àárín nígbà míì wọ́n á mú sáàárín wọn nígbà míì wọ́n ò ní kó jókòó síbi tó jókòó sí wọ́n á pàṣẹ fún gbogbo ẹni tó wà níjókòó wípé kẹ́ ẹ̀ nàka sí lọ́ọ̀kan báyìí kẹ́ wàá máa ka àdúrà kan sí i ìyẹn náà ń pè ní àdúrà oníka wọ́n wàá dá ìka jọ sí ara ẹni tí wọ́n láwọn fẹ́ ṣàdúrà fún ìdákàjọ bẹ́ẹ̀ bídíà ni ànábì òfin yẹn kọ́ wa nínú ìlànà àdúrà rẹ̀ àmọ́ látọ̀dọ̀ àwọn àwọn onínákàlẹ́ àdúrà ọ̀dọ̀ wọn ló ti wá. lẹ́yìn náà nínú àpẹẹrẹ bídíà nínú àdúrà nákàlẹ́ òun náà ni àdúrà ẹlẹ́kún ẹlẹ́rìn-ín ọ̀gbọ́rí àdúrà ẹlẹ́kún ẹlẹ́rìn wọ́n ò ní kẹ́ ẹ ka súrọ́tùlì fàtíà kan kẹ́ ẹ sunkún wọ́n ò ní kẹ́ ẹ ka súrọ́tùlì fàtíà kejì kẹ́ ẹ rẹ́rìn wọ́n ò ní eléyìí tẹ́ fi sunkún nǹkan mọ́ jẹ́ ti àwọn ọ̀tá yín eléyìí tẹ́ fi rẹ́rìn nǹkan mọ́ jẹ́ ti àwọn ọ̀rẹ́ yín. àdúrà náà kàlẹ́ ni bíbí abẹ nìyẹn. bákan náà àdúà oníyọ̀ àdúà oníyọ̀ àdúà alágbàdo àdúà ọlọ́kà bàbà nígbà tí wọ́n bá hun àdúà tán tí wọ́n bá ní kó o ṣe wọ́n lè fún ọ lọ́jọ́ mẹ́ta wọ́n lè fún ọ lọ́jọ́ méje pé kò fi ṣe wọ́n wàá sọ fún ọ pé tó ti ń parí rẹ̀ láràárọ̀ máa fọ́n iyọ̀ káàkiri àdúgbò máa fọ́n àgbàdo káàkiri àdúgbò ó sin adìẹ o tàbí kí wọ́n ní kó o máa fọ́n ọkà bàbà káàkiri àdúgbò rẹ ìyẹn ni àdúà oníyọ̀ àdúà alágbàdo àdúà ọlọ́kà bàbà nínú àdúà nákàlẹ̀ nìyẹn ti máa jẹyọ bíbí àsìní ṣíṣe bẹ́ẹ̀. àdúà oníhòhò àdúà oníhòhò nínú àdúà nákàlè òun ni kí wọ́n hun àdúà kan nígbà míì wọ́n á fi náfìlà kún wọ́n wàá sọ pé tó bá ti di ní aago méjìlá òru tàbí aago kan òru o wàá bọ́ra rẹ sí ìhòòhò tó ń bóló. Wọ́n bọ̀rẹ̀ sí ìhòòhò ọmọlúàbí ọba àjọkùnrin ọba àjẹ obìnrin wọ́n ní kó bọ̀rẹ̀ sí ìhòòhò kó wá tilẹ̀kùn mọ́rí wọ́n wà fún ọ ní nákàlí yẹn ẹnìkan ṣe bẹ́ẹ̀ ó wọ́, ó ṣílẹ̀kùn lóru aláwọ̀ ló pé kí àwọn ọdẹ ó tètè dàmọ̀. ọ bọ̀rẹ̀ sí ìhòòhò ni. iṣẹ́ nákàlínú wọ́n ní kó o bẹ lọ́wọ́n bá rẹ wọ́n wá ní kó o bọ́rẹ̀ sí ìhòhò sọ́dọ̀ ànábì ló ti rí ìbọ́rẹni sí ìhòhò lórí àdúrà àdádálẹ̀ àwọn nákàlẹ́ ni bẹ́ẹ̀ náà ni àdúrà ẹlẹ́jẹ̀ ó tún jẹ́ bídíà nínú ìlànà àdúrà nákàlẹ́ nípa pé wọ́n sọ pé àdúrà táwọn fẹ́ ṣe yìí o àwọn gbọ́dọ̀ pa adìẹ tàbí káwọn pa pẹ́pẹ́yẹ tàbí káwọn pa mìsonso tàbí káwọn pa àgbò kódà nígbà míì bóyá tó bá jẹ́ sí pé ẹni tí wọ́n bá ṣàdúrà yẹn ó jẹ́ sẹ́nítọ̀ tó rówó olùkó àbójẹ́ rẹ́pù àbójẹ́ chairman màálù ni wọ́n gbà màálù ó ni wọ́n gbà ìyẹn ni àdúrà ẹlẹ́jẹ̀ẹ́ tó ga sí pé wọ́n gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ nínú àdúrà nákàlẹ̀ náà lọ́wọ́ àdàdálẹ̀ sí ni bẹ́ẹ̀ náà ni àdúrà onífífà àdúrà onífífà àdúrà onífífà ó ní àdúrà tí wọ́n fún ọ tí wọ́n sọ pé ó ten thousand ó ka òǹkà ten thousand àdúrà nígbà míì wọ́n lè sọ pé twenty thousand nígbà míì wọ́n lè ní thirty thousand wọ́n ṣàfẹ́ kó o jókòó kí ọ̀pẹ́ ẹ̀yìn rẹ kó dá wọ́n fẹ́ kó o jókòó kó o jókòó títí tí pajápajá ò fi mú ọ tó fi di onísírókì ọ̀sán gan. nínú àdúrà nákàlé ó ní kí wọ́n máa fa nǹkan kí wọ́n máa fa nǹkan kí wọ́n máa fa nǹkan wà. tí èèmọ ní mẹ́ta kèé mọ lẹ́yọ ó lè ní kó fa one one one ó lè ní kó fa seven seven seven ó lè ní kó fa three one three ó lè ní kó fa ó lè ní kó fa two two two two tàbí kó o fa three three three three ok wọ́n tún lè wá tún sọ fún ọ wípé tí àdúrà bá jẹ́ onífífà bíi seven seven seven seven three three three three one one one one wọ́n tún wá sọ fún ọ pé ó gbé láti orí unit level ọ̀ọ́kọ́ fa one. lẹ́yìn náà ó tún fa ten lẹ́yìn náà ó tún fa hundred lẹ́yìn náà ó sì fa one thousand. àdúrà ní fífa nìyẹn bí díà sì ní bẹ́ẹ̀ inú àdúrà náà ni wọ́n ti máa pàdé ẹ̀. bákan náà àdúrà onínàró nínú ìlànà àdúrà nákàlẹ́ ó ní kí wọ́n sọ fún wọn pé ẹ dìde láti ṣe àdúrà kan ẹ wà lórí ìjókòó jẹ́jẹ́ yín wọ́n wà ní ẹ dìde láti ṣe àdúrà kan tó bá ti di pé ẹ dìde nàró fún àdúrà kan àdúrà náà kàlẹ́ ní wọ́n fẹ́ ṣe kìí ṣe àdúrà nàbì torí pé ànábì ò sọ fáwọn sàábé pé ẹ dìde ẹja ṣàdúrà ọ̀dọ̀ àwọn nàṣọ́ra onígbólù yẹn ti wá ẹ dìde kásàdúrà ọ̀dọ̀ wọn ló ti wá. bàdúrà bá bọ́ lórí ìnàró ṣe ń nàró tó bá bọ́ níjókòó ṣe ń jókòó tó bá bọ́ nídùbúlẹ̀ ṣe ń dùbúlẹ̀ ètí bẹnu súnà bákan náà nínú Bidia ti máa bẹ nínú àdúrà nákàlẹ́ o ní àdúrà ẹlẹ́yọ orúkọ àdúrà ẹlẹ́yọ orúkọ ni wọ́n sì máa sọ fún ọ pé kó o fa yá aláwò kiri thirteen ọ̀hàmà ní yá Allah yá Allah yá Allah yá Allah tàbí kí wọ́n ní kó o fa aláwò seven seven seven. ìgbàlẹ̀ lọ́mọ gbọ́ àlọ́ àlọ́ àlọ́ àlọ́ àlọ́ àlọ́ àlọ́ àlọ́ àlọ́. <laughs> tàbí kán ní kọ́ọ̀fà kọ́ọ̀fà eh, yàrá zak two two two two. ìgbà náà lọ́ọ̀bà gbọ́ tọ́wọ́ gbọ́ yá rọ̀zak yá rọ̀zak yá bídíà ni ìlànà yẹn ọ̀dọ̀ àwọn onínàkàlélẹ́sì ti máa rí kíyàn máa fa ẹyọ kan nínú ọkọ̀ Allah kò sí nínú tánàbí fi kọ́ umma. kọ́ ọ mú ọkọ̀ kan nú ọkọ̀ ọlọ́run kọ́ wa máa pè é kọ́ ọ máa pè é lápètúpè lápètúpè lápètúpè kò sínú súnà lẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ àwọn onínàkàlè lẹ́tì máa gbọ́ irú nǹkan báwọn. bákan náà àdúrà alápèéjọṣe àdúrà alápèéjọṣe lọ́dọ̀ àwọn onínàkàlè ọ̀dọ̀ wọn lẹ́sìn máa gbọ́ pé ẹ̀yin èèyàn tó bá dọjọ́ báyìí a fẹ́ ṣe àkànṣe àdúà a fẹ́ ṣe àkànṣe àdúà wọ́n lè dá gbogbo jẹ́mọ̀ mọ́sáàsì dúró wọ́n lè há júsíù àlùkùránì léra wọn lọ́wọ́ tàbí kí wọ́n máa fa ya wahab ya wahab ya wahab ya wahab ya wahab ya wahab. àwọn oníbídíà àwọn ni wọ́n dá dùáhù lìjàmá àlẹ̀ sọ̀látù lìjàmá àlànẹ́bì mú wá sọ̀látù lìjàmá àlànẹ́bì mú wá ṣùgbọ́n àwọn nákàlẹ̀ àwọn ni wọ́n dá duwawu lijamaa àwọn ni wọ́n dálẹ̀. so díẹ̀ nìyẹn nínú àpẹẹrẹ àwọn bídíà tí máa ṣẹlẹ̀ nínú àdúrà nákàlẹ̀. ẹ jẹ́ ká mú àpẹẹrẹ kúfúrú bàwáhùwà nínú àdúrà nákàlẹ̀ àwọn kúfúrú bàwáhùwà. tí ó máa ń ṣẹlẹ̀ nínú àdúrà nákàlì ẹ̀jẹ̀ àmúwá. àpẹẹrẹ pàtàkì fún kúfúrúmbà wá àìgbàgbọ́ tó fojú hàn àìgbàgbọ́ tó yanjú pé a èyí o ìmọ̀ sọ̀yàn di aláìgbàgbọ́ ni o lẹ́yìn tí èèyàn ti jẹ́ onígbàgbọ́ òdodo. àpẹẹrẹ lọ́dọ̀ àwọn àáfàá onínàkàlẹ́ òun ni tí wọ́n ń pè ní yàásín àtoríkòdì yàásín àtoríkòdì nígbà tí Allah subhanahu wa ta'ala tó sọ kale, kalẹ̀ ẹ bá ń gbé mùsàf kan ẹ bá ń sí yàásín mẹ́ nígbà tí Allah subhanahu wa ta'ala tó sọ súrọ̀tù yáásín tó sọ ọ́ kalẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. ohun tí Allah fi ṣe àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òní sin ohun tó fi ṣe àyà ẹlẹ́ẹ̀kejì òní wálé kúrò ánilé ohun tó fi ṣe àyà ẹlẹ́ẹ̀kẹta òní innaka laminale mursalin ohun tó fi ṣe àyà ẹlẹ́ẹ̀kẹrin òní ẹlẹ́ẹ̀karùn-ún sì jẹ́ bọ́lọ̀ sì sọ kalẹ̀ nìyẹn títí dé parí nígbà tó bá wá dé ọwọ́ àwọn oníbídíà àwọn àfọ́ onínàkàlẹ́ àdúrà wọ́n wá sọ pé ohun tí wọ́n fi sọ ohun tí wàá fi ṣe àyà lákọ̀ọ́kọ́ òun ni àyà tó parí rẹ̀ tí í ṣe fàṣubuhánà lẹ́bi bìyẹ́dìhì malakutu kulli shay'in wa ilayhi turja'un ohun tó fi ṣe àyà ẹlẹ́ẹ̀kejì ni innama amúrùwù ìdá àrọ̀dà ṣe á àyẹ̀kú lálàhù kún fàyàkún ó wá parí ẹ̀ sí àyà àkọ́kọ́ tọ́lọ̀ fi bẹ̀rẹ̀ pé yáásín ló fi wá parí ẹ̀ yẹn ní ń pè ní yàsín àtoríkòdì áàdà kúfùrù ọ̀dà kùránì rù ọ̀dà àlòkùránì ọ̀dàrú ọlọ́run tó kùránì ogun rege nítorí àdúrà bú tí wọ́n fẹ́ ṣe ọwọ́ á gbé ìbẹ̀rẹ̀ ó gbé sí ìparí ọwọ́ á gbé ìparí ó gbé sí ìbẹ̀rẹ̀. so ìṣe bẹ́ẹ̀ ìmọ̀ sọ ní di kèfèrí ni àwòrán kan nu àwòrán míì tó tún jẹ́ kúfúrú nínú àdúrà nákàlẹ̀ ó ní àdúrà oníbọ̀ àdúrà oníbọ̀ àdúrà tí wọ́n ti máa ti nǹkan bọnú nǹkan bí àpẹẹrẹ súrátù yásìn yìí kan náà ni ohun tó jẹ́ kí n mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni pé mo rìn ní agbo jálàbí rí mo ṣe jálàbí rí kí n tó di onísúnà so ó jẹ́ kí n ti ń pè nákàlè ó di ó yé mi yékéyéké orí burúkú ní jẹ́bẹ̀. yàásín kan náà ni o ṣe mọ̀ pé yàásín yà méje kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó parí pẹ̀lú mùbínú. onye ma nkpene nna m amuru hu ịda arọ asia ayeku lala hu kụụ faya kụụ ọkanụ wa ma ala ihe na ịla n'ibala agụle m bi nnụnụ ya si naa ni o nni ịda nla fi ịdọla li m ya o gbogbo mubinu ibi gbogbo m ya ọ waa meje wọn sa ọ je meje.